dùn inú mi dùn. Ayọ̀ ọjọ́ alẹ́ ló ṣe kókó. Ìdùnnú òwúrọ̀ tí kò bá kalẹ̀. It doesn't make any sense. inú mi dùn ìgbà tí mo rí ẹ. Would you promise me you will make me happy to the end? Oh, oh, oh, oh, oh. oh. Would you promise me? Promise me? I remember Carl Famous. That's a song. I just need to hear from you, yeah. On my knees, on my knees, on my knees and praying. Baby, are you doing fine? Mmm, shake. Come on. mommy. Cool kind of <laughs> babe. finally launched up, eh? yìí. <laughs> Ẹ ṣe ẹ ah, purpose man. ó ní reason to mo ṣe rà. Kí bag, ní pẹ̀lú báàgì mi? bag ah, ọmọ, mo in last week. Ó ní nọ́mbà bọ̀bọ̀ kan tí mo keep last ọjọ́ joy? See me, ìdẹ̀ wá rí. Sínú báàgì. Yeah, now I can't find it. Mm, Where can it be? <laughs> Ọ̀gá The girls mo ní kinní kan discuss. Ṣé Sherry, eh? ó dáa kéèyàn wà ní new and fresh relationship ní time vows. torí kẹ́ ah sori komi bọ̀bọ̀ ní december bọ̀bọ̀ tó ní swag tó ń gbé bgc tó tún wá ní range rover. <laughs> ẹnu ẹ̀ mo ti fẹ́. bókè bókè. yes now mo kàn mọ́ra fi ṣakọ́dí january ni bọ̀ mi ò ní jẹ́ kákọ́ mi pọ̀ jù kó má bàa fi mí lẹ̀ fún some other chick. <laughs> so for two good months wàá handsome and rich guy six kan mi kò wá ní fi time yẹn lọ wá ọmọge gidi kan níta pẹ̀lú gbogbo ọmọge tó wà níta. i wonder. wá another chick. ó rí bí mo ṣe rí ni bàbá wo ló fẹ́ fi mi rú èmi kalẹ̀ á fi mí kò ní ṣe rú ẹ̀ mọ́ wo mo máa fún ní quality attention mo kàn ní jẹ́ kó pọ̀ jù ni tó bá dẹ̀ ti kù one week to vows máa sọ yes so that kò ní ẹ kò ní expect nǹkan tí mo fẹ́ ṣe fún. ó dáa máa bí èbí traffic light fún. traffic light òun fi èèyàn wé traffic light traffic light. Ah, ah, ẹ sì lọ́gbà yìí ni <laughs> ṣé mọ̀ pé iná mẹ́ta ni traffic light ní green red and amber. Kini amber ni ṣe pẹ̀lú situation to wà nílẹ̀. warning warning ni warning light. warning light. Ah, kó ṣàlàyé òun á mọ̀. <laughs> i love you sórí o ò fẹ́ understand orí àǹbà yẹn ni mo rọra wà orí ẹ̀ mo rọra dúró sí tó bá dẹ̀ ti kú one week to vals máa sọ yes gbóló fẹ́ lọ kò ní choice men. o lè ẹlẹ́nu fẹ́. ẹ sọ fún wọn sọ wáyé sí pé àwọn ọkùnrin táwọn àgbà tí wọ́n ti gbọ́n wo tí o ò bá ní action kò sí cash. gucci louis vuitton ló ń lọ nìyẹn. o lè <laughs> ẹ ẹ jókòó sílẹ̀ yes yes yes we have to go now see you later o iwọ tó wá jí kò lọ́wọ́ o mo jẹ́ range over kò gbé range over wá ọ̀rẹ́ mi ò lọ nìyẹn range over ní ìlú. mo ti dé mà. Mm. mo ti gba check náà mà ìgbà tí mi fi máa dé bank time ti lọ. a máa mú lọ lọ́la but ìwọ náà ló máa mú lọ. Um, happy valentine. val gift fún mi. you what we want. ń sìn. afa ọ̀rẹ́ mi ṣé mo lè tẹ̀lé ẹ. lọ síbò. sọ ah, ṣé mo fẹ́ gba boyfriend ẹ kò lè nà án ó yẹ kí n lè tẹ̀lé ẹ mẹ́. lọ síbò. tẹ̀lé ẹ nà án at least ìkan aṣáṣì kan ní méjèèjì níbi ìtàn yẹn lè jọ ọmọ ṣẹlẹ̀ mo rẹ́rìn òyìnbó àwọn jíìpù tán bọ̀ wá gbé ẹ̀kan wọn èdè. mi ní ní sùúrù máa ṣé mo fẹ́ gba boyfriend ẹ ni. Ah, má ṣe o ó máa tó dé. ń fẹ́ tẹ̀lé. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi abo máa tẹ̀lé àwọn ọmọdé ní àpá. wọ́n dẹ̀ bá. ó sáànà ó sáànà fọmọdá fídíò ó sáànà tùdé kó sì fi ṣẹ́kù mọ́rùn-ún. Hosanna. Who is that? Where are you going? This time of the day, where are you going? Where are you going? Lọ síbò. What did I talk now? Give me your gbogbo alẹ́ máa kó yín? Kí ni àgbo yín? Ẹ bá wo ló mọ́tò. Kí ni àgbo yín wí? Kí ni àgbo yín wí? Bàbá ẹ̀ jọ́. You are not going out this night ní tèmi gbà fún rárá. báwo ni ilẹ̀ ṣì mọ náà. àní mi ò gba ilẹ̀ ẹ mọ jáde o ò lè bribe mi. àmì ah, ah, ò bribe yìí. mi ò gbà mi you are not going out kí n má sọ bẹ́ẹ̀ you are not going out ah, èmi kọ́. ẹ má ṣe yẹn fáwọn girls yìí náà àdúpẹ́ kiri náà. I cannot allow you, èmi mọ sọ My order is my order. Devils goes out in the night. Are you a devil? <laughs> Are you? cannot no eh, mi ò gbà dà mo ní mi ò gbà eh, mo ti mo ti decide decision mi ni pé you cannot go and you cannot go mi ò ní gbà ẹ fún mi ẹ bàjẹ́ jù láti ẹ̀ma jáde kò kò kò kí ni ṣe má ẹ bẹ̀ mi o don't beg me. ẹ má bẹ̀ mi rárá ọmọ burúkú iṣẹ́ tí a ní ká tó ká mójútó yín kẹ́ ẹ̀ tẹ̀ dáadáa ní ayé yín mi ò nígbà wọn mo sọ mi nígbà ìṣó ẹ lọ ẹ lọ bí kan. Ah! Ah! mo dove out fún ọ boys wa mẹ. ìyẹn túmọ̀ sí pé ọ boys wa wọ́n ti dà sí bí ẹ̀yin guys ẹ jọ torí Ọlọ́run ojú ni wọ́n fún mi bọ́ọ̀ kò ṣe you guys talk too much. You're problem tí mo face anytime tí You match my ká come gbà náà ni. ara ń kan àwọn èèyàn kan o. ara kan ta on top wetin lórí tíìmù wo. against an unrated team. do you get tíìmù wo. kick taken quickly. Bàbá yìí bàbá yìí lọ yọ bẹ́ẹ̀ kúrò lára lẹ́kùn yẹn mẹ́. Ah. Kó yọ àdúgbò sílẹ̀. Elton Cole. Wherever you be, oh, nothing when you meet. Let your hand sound. Let your hand ring. I will not stand up to open the gate for you. Lie, lie. Honest, now we do Papa. You are welcome. Papa, Papa, Papa. Mama, you are welcome. Excellent, sir. Excellent, sir. Yes. Mr. Wombes, ẹ káàbọ̀ ẹ káàbọ̀ you are welcome you know i'm not your watch i'm i'm supposed to be on my bed but mo láti dúró de ìgbé atọ́jú yín lẹ́wà fún ẹ̀ẹ́darí wọlé ẹ sì today, dé ẹ Lion, thank you very much you are welcome. ẹ má bínú sá ẹ má bínú sá fà ó máa ń you have seen a drunk look mo ń gbádùn látàárọ̀ kò ẹ̀rọ lọ sí bàbá please now. look ẹ jẹ́ ká sòtọ́ fún un it is not the driver of uh, the lorry and tanker that drive it the road of eh, ìbínú ọ̀rẹ́ road it's lack of good governor àwa dẹ̀ fẹ́ gọ́fà yín náà. bàbá ẹ ẹ ṣe tí mo rí sí o ẹ̀yìn i won't marry again you see. ẹ̀yin burúkú tí mo bá lè àlá yín kẹ́ ẹ gbé mọ́tò yẹn wọlé yẹ mi ò fẹ́ kí nǹkan burúkú ṣe é lọ́jọ́ kẹ́ ẹ̀ wọlé ṣùgbọ́n mọ́tò yẹn ibẹ̀ yẹn lọ máa rántí sí tí mo wà láàrin kẹ́ ẹ gbé mọ́tò yẹn wọlé is very dubious and sardonic and dismal and pessimal mo sọ bẹ́ẹ̀. That's àti ọlọ́wọ́ ṣíbí kí lẹ̀ ń ṣe o. mo ní kí n sáré clean up bíbá ẹ̀ ni. tó bá clean tán there's something important tí mo fẹ́ bẹ́ẹ̀ discuss. you are still in school but it's not like it's late but kò toba jù tó bá as your boyfriend. I mean the only people timo mò ń ni àwọn By next year o máa graduate. Ó yẹ kó at some point ìwọ náà máa marry. It's good to be in love, you know. Mommy, she love máa múnú èèyàn dùn ni àbó máa ń pààyàn lẹ́kọ̀ọ́? thank you Adùnọlá mi. Yes, Ọ̀dà ọ̀ma. Okay. Kẹ́tẹ́kẹ́, ẹ má mi sí púpọ̀. But I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is out, my hands spinning around. I have to leave early to get to King's Hotel. Oh, mommy. Ẹ má mi sí púpọ̀ ṣe All right. Bye. Yes, my mom is good. Be a good girl. All right. Bye. Okay. Yes. Bye. Bye. This is the eighteenth letter that I'll be writing. Mo kàn fẹ́ mọ ìdí tí o fi jáde nílé tó o dẹ̀wẹ̀yìn wò ni. Kí ni mi ò báà ṣe fún ẹ tó o lè dáríjì mi? Whatever it is, I have never stopped loving you and I never will. Gbogbo ìgbà tí mo bá ti rántí bí a ṣe bẹ̀rẹ̀ àti irú ìfẹ́ tí o ní sí mi, inú mi máa ń dùn and báyìí kò sí ẹlòmíì tí mo lè fi rọ́pò ẹ̀ wà nulẹ̀ yẹn ó tún yàtọ̀ sáwọn tá a máa ń rí tẹ́lẹ̀ o. ṣorí gẹ́ àyàn tó wà nulẹ̀ yẹn uh-huh. ó kàn need playmate ni hmm. mo lè sọ pé kò sí problem àbí kí ló ní mo sọ Bíọ́lá. <laughs> this is a serious one o. ṣorí gbogbo sáìdì ọmọ tó pọ̀ wà ní gbogbo sáìdì wọ́n ah. pọ̀ wọ́n pọ̀ mo òsì wọ́n òsì. Hi. Bọ́lájí yẹn fine gan. Ọmọ tó jọ́pọ̀ church ilé yìí o. Eléyìí. Ó yẹ káwọn náà débẹ̀ náà, àbí kí ló fi o? Mo ti pọ̀ máa sọ ìgbà wo ni service ní church? <laughs> Nine o'clock ni service máa ń bẹ̀rẹ̀ ní church ni. Gàgàgàgàgàgà. Láti Sunday tó ń bọ̀. Ṣé yẹ? gan mo bọ̀ o. jọ ṣé church kan là lọ ni. Hmm. ẹ church ni kí ló ṣẹlẹ̀. Ah, ẹ jọ ṣé káùntì búkì wọ yìí kò kúrú jù fún church. ẹ ẹ o nǹkan tó bá bọ́ ní kálukú lára ni kó wọ̀ ọ́. kẹ́nìbọ̀dì dẹ̀ má fi mi ṣe topic má bínú mo kàn ń rò pé tó bá ní ka ké hallelujah o lè má lè ka apá sókè wo màá dẹ̀ ṣe nílò level hallelujah mi ò ṣe ń ṣe. aṣọ tá a máa wọ̀ lọ sí church kò yàtọ̀ sí tá a máa wọ̀ lọ sí club. kí wàá ní problem ẹ. má bínú. ah hello girls ó yá náà kí ló dé ẹ mo expect kí n bá yín sí ti room ìfẹ́ dà ah bathroom jọ bọ́ta jàre. mo ti fẹ́ ṣe tán jọjọjọ dáhùn jàre àbí ká o fẹ́ ká gbé lọ car wash ni. ló ṣẹlẹ̀ àwọn tó kù dà? ṣebí wọn ni mò ń bá sọ̀rọ̀ àwọn tó kù ńkọ́? ṣé kò ṣe pé ẹ ti bá pásítọ̀ ìgbà church? preach throughout lọ́hùn Eh? No, tell me. just me. Gladly. Wo, ṣe lọ́nà amúra bí ọmọ nàbì. Subhanallah. Láàárín ìjọ, ọmọ nàbì ke. lájọ náà mo ṣáà wò ó ńṣe náà rojú kọkọkọkọ nígbà tó máa fi wọlé àṣé ńṣe náà tẹ́bọ̀. nàìjíríà ó ti tó bẹ́ẹ̀ yẹn o i think we are being unfair to Bukky ẹ rántí pé ìgbà tá a kọ́kọ́ wọ school every weekend mo máa ń káṣọ lọ fún laundry men. Mm. láti fọ um, ẹ mọ̀ pé we are all from different homes with different orientations and um, this is the citadel of learning we are all here to learn. anyway Adunola, you are right kọ́sá àwọn kan wà tán ṣẹ̀ṣẹ̀ dé àwọn yẹn máa ń fi irú sẹ̀wà in fact wọ́n lè fi gallon òróró kan wọ́n lè fi ṣe jollof rice. ṣé mi ló ń bá wí. oh no mi ò bá wí o. tẹ ẹ bá mi wí ẹ lẹ́yìn gbogbo wa tó wá sọ yẹn kan. ṣé bí òòdà ẹ tí ì jó oúnjẹ mi ṣé kò dùn ṣé ẹ jó oúnjẹ mi ṣé kò dùn ẹ dáhùn ẹ ilẹ̀ ẹ mọ̀ for your information eh, to my sweetheart mm. I am the best cook in this old world. Hey. well àwọn kan ṣáà ni èmi ni mo lára mi. ẹ <laughs> jọ̀ọ́ jẹ́ ká lọ wọ́n àkànjẹ. ọ̀fẹ́ jọ kí ló ṣe. Silifa. Silifa. ṣé wọ́n forun ṣe ẹ́ ni. ẹ má bínú mọ́ ṣe rí ike ṣẹ́jú èmi náà mọ̀ tí kinní amúlétutù yìí bọ́ bá ti arrangement ara rẹ̀ sínú ayé èèyàn kì í ṣe nǹkan tó tó ní lárí tààrà. èsì ló jẹ́ kó máa sùn ṣé èsì náà ló jẹ́ kó gbàgbé sùn sí tọ́ílẹ̀tì lánàá. ṣe rí tà náà púpù ní òtètè arrangement ara rẹ̀ wá ní. Ne mo wá ń dúró dè yóò wá wá o kò ní wá o ń bọ̀ o níbi mo ti wá ń dúró dè kọ́ arrangement ara rẹ̀ ni mo wá ṣèèṣì gbàgbé sùn lọ. ara nǹkan tí bàbá rẹ ṣe máa ń bú ẹ nìyẹn. bàbá rẹ àmọ́ ẹ máa ń ṣèyàn tààrà máa ń ṣèyàn gidi tààrà. ṣòṣà ti fún bàbá rẹ lóúnjẹ. kẹ̀sì wa máa wò ṣe rí oúnjẹ bàbá rẹ náà ni mo arrangement lọ́wọ́ tẹ́ ẹ fi wá pè mí o ṣé kò sí fún ẹ pẹ̀lú arrange arrangement tó kàn sọ yìí mo rò pé o <laughs> mami mami <laughs> àbẹ́yìn náà ọkọ̀ jùmọ̀rẹ̀ sẹ́rí adùnọlá ẹ̀yin náà sáàmù ẹ̀hún ní tíṣà mi ń bọ wá wálé ní ọ wá ní pé kí n ọpọlọ mi dáadáa

Lọ Délé Nelson ó yẹ ká conclude ẹ̀ lénìí o. mo ń try now èmi náà ṣáà ń rọpọlọ. Um, mọ́tò. ẹ ká. yes na. Délé ti mọ̀. ó ti mọ̀. mo ń bọ̀ mo ń bọ̀. Amina ti ń kọ́. gbọ́dọ̀ gba mọ́tò ni wọ́n gbà tó ń bá sọ̀rọ̀ mọ́tò o ò sọ pé mọ́tò méjì ni báwo ló ṣe máa béèrè mọ́tò kan ó lóun lówó lọ́wọ́ wàá sọ fún pé mi ni grand planner master planner mọ́tò méjì ló máa béèrè. Ah, tèmi mo mọ. Ah, báwo ló ṣe ń ṣe báyìí èmi ni mò ń ro ọpọlọ èmi ni. How you there? No, Shelley. Ah, drink tèmi dà. Ẹ máa wá selfish o. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. <laughs> Ẹ pé báwọn àbí Abídálé fẹ́ pé ìfò. Màá fún ọkọ bẹ̀rẹ̀ mi glass. Níbo ló wá sí ń bọ̀? Wo ìrìn pọ̀ lẹ́sẹ̀ mi jọ̀ọ́ jàre. Ìwé jẹ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ fi mí sílẹ̀ ẹ̀yin lẹ́yìn kí n bèrè lọ́wọ́ ẹ̀yin gbogbo lẹ lọ. Ó tẹ gbàgbé ṣáàtẹ̀ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn. Hi girls. Hello. Hi my girls. How you girls doing? Joko, Joko. jókòó. Uh, no mo okay ṣe and girls were okay ṣàbí ẹ fẹ́ ká jáde lọ you know, kọ́ lọ flex àbí play feel. ẹ ṣe ká sọ yẹn dọ̀la. Uh, no i mean èmi bẹ́ẹ̀ mi ṣe wà yí happening guy ni mi man mi ò like kíbi kan máa dọ̀ this place is just too dull. ọ̀la náà pẹ̀ ju jókòó jókòó. okay okay anyhow you want it Adiola hi. Mm. Ah. mi ni take just a moment. mo máa ní láti second ẹ bó ṣe ń lọ yìí bọ̀ ẹ̀yin girls ẹ má pẹ́ o because ibi ìbàyí mi ò láì kó máa tọ̀ lóye yín. ṣiṣẹ́ wa okay i mean anything tó bá fẹ́ tó bá fẹ́ mu tó bá fẹ́ jẹ jákọ́ gbé jáde fún ẹ. Um, uh, so nǹkan tó bá fẹ́ jẹ ṣá i mean ó lè ó lè gbé kó sọ fún mi. ṣó ń wá nǹkan ni kí ló my car key. oh your car key. Ah, bóyá o dẹ̀ ti mú fún kan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ àbí i think so. Oh, sure ah, anyway ah, má jẹ́ kí ọ̀rọ̀ mọ́tò máa bọ́dà ẹ̀ náà nǹkan kékeré nìyẹn tó bá jẹ́ pé mọ́tò ẹ̀ gan-an ó sọnù má rà eh, i mean má tún right ètò better bẹ́tà lo. Thank you. me to my next level. Take me, take me now. Beautiful voice. tá a fi sọ ní Adùnọlá. lẹ́yìn ìgbéyàwó èmi àti dádì ẹ̀ iṣẹ́ ẹ̀ ń lọ déédé tó bá dáwọ́lé business Naira. dollars ló máa ń wá as profit ṣùgbọ́n kò sọ́mọ. So mo ra ẹrù ọmọ jọ sílé títí títí títí títí ọlá wà ṣùgbọ́n kò sí adùn nítorí pé kò sọmọ a gbàdúrà títí títí títí títí àmọ́ ńgbà tí ọlọ́run àná máa gbé ìṣẹ́ tá à ń wèé dé ọlọ́run fi ẹ́ jíǹkì wá adùn ọlá. ìgbà tó dé ni mo tó rí adùn nínú ọlá mi. ẹ̀yin lẹ sọ mí ládùn. èmi ni mo sọ ẹ́ ládùn ọlá. dáàdì nǹkan. abídèmí ni dáàdì sọ ẹ́ mo mọ̀ pé Israel ló wà nígbà náà bísínẹ́sì ẹ máa ń jẹ́ kó bízì gan-an gbogbo orúkọ ẹ náà ló nítumọ̀. adùọ́lá abídèmí ẹ̀bùn olúwa ayọ̀délé. abídèmí hmm. abídèmí ayọ̀délé good names good very good names. àmọ́ mo sọ ẹ́ ní adùn ní ìrètí pé títí ayé nínú mi á fi máa dùn àmọ́ mi mọ̀ pé kò ní rí bẹ́ẹ̀. inú mi ò dùn ṣó fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ Adùnọlá I'm not happy. In few months time you become a graduate after your graduation what next? Ah, kí ló fẹ́ máa ṣe? máa ṣiṣẹ́ i work ẹ dẹ̀ sọ pé tí máa ṣe tán máa ṣe masters mi in the UK. of course o mọ̀ wípé iṣẹ́ is on standby for you but ìyẹn kọ́ ni mò ń bẹ ẹ sọ Adùnọlá mo bí ẹni ṣó ní bímọ ni inú mi ò dùn I know you love me as much as I love you but I'm not happy inú mi ò dùn daughter múnú mi dùn. thank you mi má sunkún mọ́ nǹkan tó tiẹ̀ ń sunkún fún ni mi ò understand tó bá tiẹ̀ já àwọn bọ̀bọ̀ oní yùnú àwọn bọ̀bọ̀ onímùránù ni má understand and besides àwọn ọkùnrin pọ̀ ṣáà take care easy. ló ṣe fẹ́ ọkùnrin <laughs> ọkùnrin ò lè ráàánú on judgement day same ni gbogbo wọn. Ah, sorry sorry kí ló dé náà ẹ sọ̀rọ̀ fún mi kí ló ṣẹlẹ̀. wo Máyọ̀wá ni o. Máyọ̀wá ti marry kódà ó ti bímọ. wo ọ̀rẹ́ ṣèṣù wà ní mọ́tò ẹ̀ ọ̀rọ̀ ọkùnrin ọ̀ṣàlẹ̀ ní ká má jẹun <laughs> Ah! Sajọjẹ. Sajọjẹ. <laughs> hello Adola. ṣé kò sí tàrí yìí o. kò sí problem mo kàn wá rí ẹ náà ni. fún kí nìyẹn. ṣàlè lọ síbi tó máa comfortable fún wa láti sọ̀rọ̀. no no no no no um, this place is okay I've actually kò sí ẹ̀sìn time mo kàn sanwó tó fẹ́ sọ. Um, mo mọ̀ pé ó máa difficult fún ẹ láti believe but mo like bó ṣe ń kọrin. and mo believe pé you can make a musical career out of it. Oh, thank you, but no. Okay, um, my friend, ẹ ní card bọ̀dá mi he's a producer o lè lọ síbẹ̀ tó bá ti like orin tó Magbo? fine tó bá ti like you can leave. Okay, she, what's it all? baby kí ló happen ṣòwò apá mo ṣe délé náà ní láti ibi iṣẹ́ i'm so tired <laughs> kan tó máa rí ẹsìn náà nìyẹn <laughs> anyway i'm waiting má pẹ́ okay later now. โช bá tẹ̀ ẹ́ ò kẹràn bọ́wọ́ mi bá tẹ̀ ẹ́ ò kẹràn o wàá jìyà o wàá jìyà wàá jẹ̀wé ìyà e, wàá jìyà wàá jẹ̀wé ìyà o wàá jìyà wàá jẹ̀wé ìyà bọ́wọ́ mi bá tẹ̀ ẹ́ ò kẹràn. E. Bọ́lájí Bọ́lájí. ló ń ṣẹlẹ̀. Ah, ọ̀rẹ́ ṣé kò sí. Ah, eh, eh. nǹkan wà wojú ẹ̀. àbúrò rẹ lójú ẹ pé nǹkan wà ní. ń gbọ́ bọ́lájí kí ló eh, gatekeeper yẹn ó sọ pé ẹ̀wọ̀n bíbá yẹn. kí là ń sọ kí ló ń sọ tó. bọ́lájí ṣùgbọ́n àjà anybody jà ọ̀rọ̀ kan ló kàn disturb me. Okay. ẹ má wọrí má ṣayé lọ má rí yín létà. wájìyà wájìwé ìyá bọ́wọ́ mi bá tẹ ẹ ò kẹràn. bọ́wọ́ mi bá tẹ ẹ ò kẹràn. mo need help ẹ ni mo dẹ̀ mọ̀ pé ìwọ ló wà ní right position láti ṣe help yìí fún mi. Ah, ah, òfò ni. Uh -uh. I mean, command me, má straight. ṣe straight, ìwọ Nelson. Uh uh, fine. See, um, it's all about Adunola. Yeah. So, mo fẹ́ kí girl yẹn wá perform ní department one. ni. department wa I know. So, but be department wa ló fẹ́ show. Eh, but daily ó láwọn that ti pencil down now. Cancel them. What? You heard me. But daily they are paid wọ́n ti san owó náà délé. but MC o mẹni tó ń bá ẹ sọ̀rọ̀ náà this is Daily Nelson for goodness sake I mean gbàgbé nípa owó táwọn pípì yẹn ti san i'm ready to refund it back to them if i'm kò tẹ́ ẹ wá ṣe pé bí àmà tún dá padà lásán máa san pẹ̀lú interest you know me now money is not my problem. Dele consider it done ṣe bí wọ ni. are you sure. why. <laughs> o ti fi mí lọ́kàn balẹ̀ ah, ah. ni. ilé máa ṣe sẹ́. all right. ẹ mọ̀ àwọn bàbá wa sọ pé kárìn kápọ̀ ìyẹ́ ló ló ń yẹ ni ok so torí ẹ inú wa ò bá dùn tẹ́ bá ní sọ pé ìrírí bá ìpẹ́ ti ga ju event our student lọ a máa appreciate ẹ̀ tẹ́ bá wa yẹ wa sí. ṣùgbọ́n àná ṣe student rí àbí. oh yeah <laughs> wow so in that case we are very grateful because mo rò pé tẹ́ bá rí wa báyìí ẹ mọ ọkọ fi wá ṣakọ náà. àbí kì í ṣakọ kẹ kò possible ọsàn tó gbajúmọ̀ tí ò bọ̀ ni ẹyẹ orí igi máa fi ṣe kíni máa fi ṣara dín <laughs> not a problem àwa ẹ jẹ́ kó dìgbà yẹn kí wọ́n wò bóyá jésù tiwa gangan máa jí dìde lọ́jọ́ gbèǹde. i'm hmm. <laughs> expecting so in that case tẹ́ bá ní any questions ṣẹ́rí nọ́mbà àkọ́kọ́ yìí nọ́mbà mi ni ẹ lè pè mí. no kì í ṣe gbogbo àwọn nọ́mbà tó kún yẹn tó kéyí eh. first one tèmi ẹ lè pè mí very available <laughs> eh, ẹ tìsàlẹ̀ náà tiẹ̀ bọ̀ ẹ kọ́kọ́ pè mí tẹ́ bá get through. oh nọ́mbà tiẹ̀ ni. excuse me ma wọ́n sọ pé. yáà èmi ni mo sọ pé kán pè wá jókòó náà. Thank you. Yes, ma. I know I've been giving you lots of assignments. Tó kọjá official duty. And um, obìnrin lèmi náà. Tọkọ mi ò bá rí mi ní time tó yẹ. Ó lè dìjà. So mo hope pé ṣé kò affect eh, relationship ẹ ṣá. Hmm. Rárá ma o, èmi náà mọ̀ pé yín lè kọrin méjì síná lẹ́ẹ̀kan náà. And presently, I'm not into any relationship. Are you serious? Benima. Okay. Um, ṣé free this weekend? Benima. ma. Ṣé o ní mind láti join wa for lunch? Because my daughter is a very good cook. Mo manima. Alright. She ma. in ah, ṣé kò sí nǹkan tó lè fẹnu gún bí? Ah, ah. Ṣé bíbá ilé wọ́n fẹ́ sùn yìí? Oh, ò ní lọ síbi Hey lọ́la. ẹjọ ẹyin guys ẹjọ ẹ please for one minute please just for once. Bọ́lájí what is wrong with you. so many things <laughs> yeah nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àtàdùn ọ̀la ní backstage ó you go ló affect brain pàdé mi. ìtàn She ṣé kò wá sí ẹ̀kọ́ tó lè I dáná fún wa sí. iná àbí kí ló sọ yìí àwọn ọmọbìnrin ìsìn omi lásán wọn lè gbé kaná ah, but you just try them nǹkan wá ṣe kéré wà lórí bẹ́ẹ̀ ah, nǹkan tí wọ́n mọ̀ jẹ́ ló gangan ló gbé fún wọn yẹn. Hmm. wọ́n lè gbómi lásán kaná mẹ́ẹ́. Ah, hmm. àmọ́ àwọn fámìlì àjẹ́ máa ní kó má rí kó má rí ṣé ìrọ̀ àwọn ọmọ yẹn ló fẹ́ gbé sílé. àwọn tó pọ̀ tà ń sìn yẹn náà. Yeah, hi. I'm Kabasa. I've heard so much about you. <laughs> Let me have a feel of what you can do. Like, just sing a song. Um, any of my songs. Just any song. Pick a song. Oh, don't do me loco. Oh, don't move me so cool. Oh, welcome me, welcome me. sọ Hold on. Is this your song? Dodo, o ṣe kọ orin yẹn tó kọ church for joy. Ah, Wait, ṣé wo ló kọrin? Wo ló kọ fún ẹ? Kọrin yẹn tó kọ ní church lọ́jọ́ yẹn. Oh, oh. Orúkọ Jésù orúkọ Jésù orúkọ tó tóbi ni. what I said. I okay. need to know the key that you are singing on. Now, let's have it from da da da da da da da da da ga. Da da da da da da da da da. Okay, let's take it a bit higher. Da da da da da. Da da da da da. Now da da da da. Da da da da da. Take it back. Da da da da da. da da da da da da da da da da da da da da da. two three go pàdé mi létí odò etí odò ìfẹ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ pọ̀. I ae wa waiting for your love my side every day, every moment, every second, every minute, every hour. Stay with me, don't let me go. Now that I found you, I will never, never let you. ẹlẹ́yàlẹ́ méjì. but ẹyin bọ ẹyin guy is funny gan honestly. but ẹyin eh, guys ṣe rí ọ̀rọ̀ yìí dàbí pot tí wọ́n ṣe gbé kúrò lórí iná tí wọ́n á sọ sínú omi tútù ṣé mo pé mo máa tutù díẹ̀díẹ̀ ni honestly pàdé wa ti ń tutù díẹ̀díẹ̀ ẹ̀ eh, notice èmi ò ní kó má tutù o kó ṣáà má tutù jù ní tèmi ó mọ̀ kó àwọn ọmọ táwọn wíyì wọn gbádùn. <laughs> why you dey talk like this olóyìnbó ni pàdé wa now. ìlú òyìnbó lọ bí sí náà gbogbo àwọn tó dẹ̀ bí sí ìlú òyìnbó yẹn <laughs> àwọn gan ni wọ́n máa ń pè ní aṣàlè jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní tí òróbìnrin rí <laughs> àti pé ẹ má wulẹ̀ jẹ́ ká dènà pẹ́nu hmm. àwọn ọkùnrin náà kọ́ yìí no be we be this àwa gan wà ó ra tá a gbádùn Ah. tó ń sọ pé anytime tó ń bá pè á ló wọn à studio ìgbà wọn ní office change studio. Ah. ẹ bá ti di Michael Jackson. Ah. actually gbogbo lift tí Bọ́lájí gbà ìdajì ẹ̀ ló ti lò tó ń tẹ̀lé Adọ́lá lọ sí studio lójoojúmọ́. Hmm. ẹ ṣé wọ́n jọ ń kọrin ni. Oh. ẹ ti mọ nǹkan tó ń dùn èmi jù I swear kò tí ì sọ fún gáà yìí pé òun lọ́ọ̀rẹ́ ọlọ́run Love. Yeah. Ìfẹ́. Ṣé ọ̀rẹ́ wa lè Oda, fẹ́ ni? over hmm. dáa, jẹ́ take Oda. Ah, Jẹ́ kọ́wọ́ ẹ tẹ̀kù dà. A wá Eh. <laughs> Well. tó don't look me. Sit down look ni. Nǹkan tèmi lè sọ ni pé àdúrà tèmi o, kọ́lọ́ṣà má jà ṣàṣìdànù. Ah, àgbàdúrà ló sọ yín, àgbàdúrà nìyẹn.

ẹ̀yin mọ̀ kí mo mú orin kan gbogbo bí mo ṣe máa ń kọrin kiri inú ilé ẹ mọ̀ kí mo mú orin kan. kì í ṣe irúyìn la sọ ṣé pé ọkọrin bí àwọn pàṣọ bí àwọn Wàsíù Àyìndé tí wọn ó ṣe sínú àwo. of course mo lọ studio. Adùnọlá alai, Ògúnrè èsì èèyàn dáadáa. kí ni mo ṣe. sẹ́yìn gbà tí wọ́n fẹ́ lọ studio ò lè mú mi dání kí n wá lọ rè é kí n lẹ́yìn. pé wọn ò mórin kan ni. <laughs> ẹ mórin kan kíta ni kẹwàá kíta ni lẹ́yìn ṣáwọn ohun àpàlà ohun yẹn náà lè máa lò fún mi. èmi náà wò ló bí yọkẹrẹ ọyá ìwọ ìwọ kọ orin kémi ó gbé. kí n kọ ok. ìfẹ́ làkọjá òfin o mo nífẹ̀ẹ́ rẹ jọ̀wọ́ fẹ́ mi padà èyí máa sọ pé love is reciprocal òyìnbó sọ wọ́n jẹ́ kí n pè lẹ́yọ kọ̀ọ̀kan because mo pè reciprocal yẹn. èyàn lè gbè kí n tiẹ̀ ṣèbí wọ́n sọ pé ìfẹ́ èmi ò ní lọ́fíìsì. ṣẹfẹ. kọrin tọkọ wàrà fọfún gbẹmú kan. ẹ ṣọ. ṣọ. mo nífẹ̀ẹ́ rẹ jọ̀wọ́ fẹ́ mi padà. love is rare because àlè òyìnbó sọ. because akọ ẹ má borí jẹ fún mi jàre ah. reciprocal mo pè mo sọ pé rẹ. n tí mo wí náà nù. lọ́sàn-án rọ́bì rẹ́bì kò sà kí ló dé tẹ pa jẹ́ kí sílífà máa jó lọ́nà. ní ọmọ òkè wọn kọ́ wá nísinsìnyí ni mọ́ mi surprise. ẹ kà mí. orin mi really. yeah. that can't be true. <laughs> ṣé mo pààrọ̀ fún yín láàbì. ṣé pé wọ́n ló ń kọrin yẹn. yes <clears throat> to play. ẹni bá orúkọ mi ni adéọlá ẹ̀bùnolúwa abídèmí ayọ̀délé mo wá láti ìdílé táwọn kan máa ń pè ní ìdílé ọlá ṣùgbọ́n màmá mi ò jẹ́ kó pa mi lórí ó máa ń fi yé mi wípé òkèlè gbígbẹ tòun tàlàáfíà ó sàn ju ilé ọlá tó mú ìnira. E àti ìkorò dání lọ. But to me, I'm the most unfortunate child. Ǹjẹ́ o ti rántí àwọn orúkọ tí mo dá fún ẹ lẹ́ǹkan? Àgbọ̀nlá, ẹ̀bùn olúwa, èmi. Ṣé rábídèmí tó dárúkọ yẹn? òun nìkan ni mo kórìíra lára gbogbo orúkọ táwọn òbí mi sọ mí ìdí tí mo dẹ̀ ṣe kórìíra ẹ̀ ni ó rọ̀ mọ́ ìṣesí bàbá tó bí mi lọ́mọ. I don't know my father. Tí mo bá sọ yẹn ìgbà tí mo rí bàbá tó bí mi lọ́mọ sójú. So ó máa yà ẹ́ lẹ́nu gan. dúró ṣé kó tó kú ni. ikú. yorùbá bọ̀ wọ́n sọ pé ikú yájọ́ ẹ̀sìn rẹ̀ àti wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ bàbá mi ṣì wà láyé wọ́n ṣì wà láyé wọn. màmá mi sọ fún mi wípé ẹ̀kan ṣoṣo làwọn fojú kanra wọn nígbà táwọn wà nínú oyún mi. wọ́n dẹ̀ nígbà náà oyún àwọn kò tí ì púpọ̀ wọ́n tiẹ̀ mọ bí inú mi ṣe rí lára màmá mi. My naming ceremony album is a bad memory to me nítorí wípé màmá mi àti pásítọ̀ tó sọ mí lórúkọ nìkan ló wà ńbẹ̀ àti èmi màmá mi ni gbogbo nǹkan tí mo ní nítorí páwọn nìkan ni mo mọ̀ láti kékeré mi. I've only seen my father once. And um, that was when I was four. nígbà tára mi ò bá yá màmá mi ìgbà tára mi balẹ̀ màmá mi ni inú òtútù màmá mi nígbà tó rú mú màmá mi. My mother is my best friend. I grew up without the assistance of any man. And I'm very okay with it. I wonder what love is if it's not reciprocated. I believe true love only exists in films and um, meals and homes. I see my father in every man. anytime tí màmá mi bá ti ń sọ̀rọ̀ ìgbéyàwó fún mi ṣe ló máa ń dàbí ẹni wípé wọ́n rí iná ńlẹ̀ báyìí wọ́n sọ pé kí n kó sí i. don't want to end up like my mother. Màmá mi nìkan ni. Àdá nìkan jí. Àdá nìkan jẹ. Àdá nìkan gbénu ilé. ìrìn àjò ọ̀la mo ti pinnu nínú ọkàn mi wípé mi ò ní láyé láyé fẹ́ ọkùnrin kankan. Elebini. and um, àwọn nǹkan tẹ. You, you try pick your hole. I don't know. Um, it's not important. okay, go on. Um, let me just yìí mo notice pé mo wà too apprehensive um, and um, mo tún man, ń tètè gbàgbé nǹkan táwọn èèyàn bá ń bá mi sọ̀rọ̀ mo kì í máa ń mo tún kí máa ń rọrùn sùn mọ́ ìgbà míì ó tún máa dàbí pé there is something important tó yẹ kí n ṣe tí mi ò ṣe bóyá assignment mi àbí bóyá ó yẹ kí n rí mọ́ mi ní weekend tí mo rí wọn tí má ti ṣe nǹkan méjèèjì I still remain the same mo tún kí wọ́n máa rọrùn sùn mọ́ I don't know what, what is wrong with me mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Is there something Tonro T O King Pharaoh usually? Um. Because you see, usually only one thing, no matter for your symptoms don't exhibiting failed relationships. Adola, Are you with me. Adrola. I'm so, so sorry, sir. Mm, are you in any kind of relationship, like a boyfriend or no, or, no, or, or person, okay? No. You broke up with him. No, no. She. Oh, Ninsini Abi. Excuse me, sir. But I can't remember me talking about anything that has to do with boyfriend or no boyfriend. Um, and that's why I didn't go to mom because mo okay, pé if you talk about máa padà lórí is or a boyfriend. Um, um, sorry, I think you're a psychologist and um, I think you should be more professional about this. I, I don't have a boyfriend. I can't have a boyfriend and I, I, I will never have a... Yeah. <sighs> uh, uh I'm, I'm so sorry about um, last night. Um, I didn't mean to do much. I love yourself. I don't like there's nothing to be sorry about. Um, let's Yes. And how are you now? I'll see you bí mo ṣe ń ó tún burú sí mi sá. Um, ǹjẹ́ o rántí the last question I asked you ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ kẹ́yìn. mi ò ní boyfriend rí sá. ṣé ìwọ ni o ò dá wọn lónìí àbí àwọn ọkùnrin òkè ara giving you an interest. the last time you want me tó recall it? Already. Oh really? he likes you. helped me pẹ̀lú music career Me and um, he's a nice guy I think um, for him to have done such I I ó dàbí I like him I like him You can help. You like him you should like him. àjẹgbè the only thing tí mo lè rántí nípa bàbá to be mi lọ́mọ nìyẹn. ohun tí mi ò kí máa ń ti ro rè tẹ́lẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ohun tí I'm so scared. I see my father in every man. I don't want to end up like my mom. I don't. See, I don't. No two individuals in the world demanding exactly the same experiences. It's a mommy sharing here. It doesn't have to mean being too tó in the sí wọn náà ni. By the way, Ọ̀gbẹ́ni tó pè é the last time Don't recall it. ǹjẹ́ ẹ ti ríra lẹ́yìn ìgbà yìí. báwo ni kò fàǹfààní sílẹ̀ kí ẹ ríra adọ́ra the truth is that you're already in love. àti date at appointment ká dúpẹ́ pé wọ́n nìkan. ẹ jóná kí lẹ́yìn girls ń try láti sọ kí ló dé tẹ́ ẹ̀ ń try láti make a big deal out of this ó mú mi lọ sí studio ó fẹ́ gbé mi jáde láti jẹ́ ká celebrate mo dẹ̀ sọ pé ní o pé mo ní um, assignment mo dẹ̀ promise ẹ̀ pé ọjọ́ mi àmà lọ a dẹ̀ fẹ́ lọ kí wá ló dé ṣé ṣó rí bákan ni big deal báwọn mi náà ló máa rò kúrò kó máa kó no need for second thought bó ṣe wà gan ó ti dà. yòyà okay. mo rò pé tẹ ti dánwò bẹ́yẹn bóyá òun náà màmá ní the same thought bí yín náà I can always change my mind where is my perfume. Before you get up, you know. Ah. joa e decent nínú plane mo máa ń wo gbogbo bíbà yẹn and mo lè wish pé mo lè dúró bíbà kí n padà. oh like view ẹni. I love it it's nice place and I wish I could look from up to to this place. don't worry anytime tí five ń fa ìpinnu to you're joking. Tell me you're joking, Bolaji. Actually, it's my life that has been a joke. Bolaji. Bolaji, mo I love you. I love you with my whole life. You know that. You know. Please don't do this to me, please. For the first time in my life, I can say I'm in love. But not with you. Daddy, okay, what about our marital plans? Have you forgotten? Plans who? What plans? Okay, I like to sọ fún pé mo Have you forgotten that too? Don't allow go. Olaji, please, I'm begging you, please. Okay. all these beautiful girls. They only wanna do you dirt. They'll have you suicidal, suicidal when they say it's over. See, it started at the park, used to chill after dark. Ooh, when you took my heart, that's when we fell apart. Cause we both thought that love lasts forever. Last forever. To get ourselves we made it very clear, and they also said that we could last together. Last together. See, it's very divine. one of We thank you for honoring our friend by attending his birthday party. nǹkan rẹ̀ ò tán lè gbogbo wa call on a friend of ours to give a toast. Please, Banji. Mm. That's why work. You have me suicidal, suicidal. When you say it's over, damn all these To the ladies here present, and the gentlemen, and of course, the celebrants. Cheers was back in 99, watching movies all the time. Ooh, and I went away for doing my first crime. And I never thought that we was gonna see each other. See each other. And then I came out, mommy moved me down south. Ooh, I ain't with my girl. Doctor, I joo jọ̀ọ́ ọ̀la, I'm okay. I'm okay. dókítà ẹ sọ fún mi kí ló ṣe wọn kí nǹkan ló ṣe wọn gangan. adùn màá fẹ́ rest for a while so that àwọn medications mo fún wọn á lè ṣe lára wọn dáadáa. dókítà ìjọ ẹ bá mi tètè treat wọn kíákíá so that wọn lè make album launch mi. we will do whatever we can. okay. I'm okay. Adùnọlá Adùnọlá. Aunty Silifa. Kí ló lè tó bá? Ah, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Tí mi wọlé, tí mi pa sliding door dé, tí mi yan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lápá rẹ̀, tí mo tún yan wá báyìí, ó tiẹ̀ fura, ó tiẹ̀ mira. Kí ni tó rò tó lè tó bá? Aunty Silifa kò sí nǹkan kan náà, mú wa ókè. Okay kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó ṣe láti bí ìjọ mẹ́ta ni mo ti ń fura sọ́nu lé ìrònú ṣá ìrònú ṣá ọkàn jókòó ọmọ wò sú bí nǹkan kan bá ń bá ẹ sọmọ pé ẹni tí ọba ṣìyàn èyí fara pamọ́ fún. àǹtí lífà kò sí nǹkan kan tó ṣe mí wá lẹ́yìn àti mọ́ mi ti pọ̀ jù i'm very very okay. náà jàre ah, ẹ wò ó. kò sí nǹkan kan tó ṣe ọ okay kò sí nǹkan kan àbí. i'm very very okay. èmi náà mọ̀ pé tá a parí rẹ̀ sí o very very àbí ìwọ very o ti gbà pé mi rẹ òkú ọdún méjèèjọ ni wàá ṣera wa tí èsàdìjì sáré o very very àbí kò burú. èmi náà fẹ́ rí fẹ́rí òkè wò ó jẹ́ ń wí fún ọ ńgbọ́ ọ̀bá yàtọ̀ ọba fẹ́ rí òkè jù bá ń lọ fúnra rẹ lọ́mọ wà mí kiri láti sọ nǹkan tí ń ṣe ọ fún mi torí mò ń bí ọ ní ìsìn òun ṣe bí ẹni pé kinní sẹ́mi rẹ wá jẹ́ ẹni táwọn ìfọ̀rọ̀ pamọ́ fúnra wa ni. anyway èmi ń lọ sí ilé dry cleaner wọn lọ rẹ gba sọmọ mi bàbá wọn kó òkè síbẹ̀ kó sì jẹ́ kí n dé kí n bọ́ ọba mi bà nífẹ̀ẹ́jọ́ rẹ̀ súnmọ́ mi ó fẹ́rí fẹ́rí òkè. Very, very okay. out of my house now! Oh, okay, sir. Too bad for Taye. He will keep disturbing you. Listen, stop being harsh on him. Folaye, go bongo to Feso. Oh, all right, sir. What's up? ló ń ṣe bíbà yìí. ó sọ pé fẹ́ rí mi mo dẹ̀ mo wá mo fẹ́ gbọ́ nǹkan fẹ́ sọ. Um, <clears throat> um, ọ̀rọ̀ kan tí ń gbé mi lọ́kàn ti pẹ́ and ó everything tí máa ń ṣe especially my work tí bá ń sùn á dùn. tí n bá jí àdùn nínú àdùn everything I do I see you I just have to tell you this Adunola. I love you. I love you too. take it to my mind. Ladies and gentlemen, yeah. it's my pleasure to introduce to you. Ẹ wá tàbọ̀. Máa gé tẹ̀ don't worry. Okay. Ladies and gentlemen, it's my pleasure on this beautiful stage to present to you a beautiful angel, mm -hmm. the most talented. Oh, yeah the most beautiful, the most, my best friend. Mm. Ladies and gentlemen, I present to you Nightingale. Three. Yeah, yeah, yeah. Oh, what is this? Oh, baby, my embarrassment, I let you. kọrin báyìí o ẹ ó máa ó máa kọrin báyìí báyìí ó dẹ̀ ó dẹ̀ sọ pé dọdẹ gbọ́dọ̀ ó dẹ̀ ó ní dọdẹ gbọ́dọ̀ gbórin yẹn ṣe ti gbọ́ mi ní gba fóònù sí i mo máa gbé sí spíkà kẹlẹ máa gbọ́ ẹ má kúrò ẹ wọ́n stage my friend, a very beautiful lady, talented, um, joined me as I welcome on this beautiful stage Nightingale. Good evening, everyone. Good evening, everyone. I want to say thank you to the Almighty God for this opportunity. Fún ẹ̀bùn ńlá tó fún mi. Nítorí wípé nípa ẹ̀bùn yìí ni gbogbo wa ṣe wà níbí léni. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ gidigidi fún màmá tó bí mi lọ́mọ. fún ìtọ́jú wọn lórí mi. And secondly, to my special friend, someone I call my special friend, that is unknown to my friends and even to my mom, a special psychologist, Mr. Williams. Mr. Williams mú mi kúrò ní inú òkùnkùn wọ́n fi ìmọ́lẹ̀ ńlá sínú ayé mi. It showed me what true love is. And um, to someone, my producer, Idi Kabasa, I want to say thank you so much for believing in me. And something that is already a surprise to my friends around here. I'll, I will open up to you right now. I'm saying a big thank you to the love of my life. One who just proposed in the most dramatic way. The light of my life. My one and only. Akilabi. I'm saying yes to this. I love you. I love you so much. for giving you waiting. No problem. Mommy ti mama dúró báyìí. Ah. Adola. Yeah. Kilo she, mommy gone. What is the nature of her illness? Um apparently one one one wà hypertensive and um but Batoya the hypertension became so chronic suddenly wọ́n bẹ̀rẹ̀ sí ní complain of um, àyà dídùn doctor there diagnosed um, one illness called cardiomyopathy. Hmm? Cardio what? Kí ló mean? Um, cardiomyopathy is um, is a heart muscle disease. Huh? Hmm? no no no it's there is nothing to fear ẹ̀rù and mi náà wà tí doctor sọ fún mi i was even crying bitterly but wọ́n up? pé it doesn't it's it's not as bad as it sounds pé títí wọn ò so chronic débi pọ́n máa need the transplant Wait, I won't need transplant pé all she needs is to be placed on chemicals and drugs. and um, with time, I own my hair. Uh, so in fact, what thing, what thing get better. So, but also ní kò sí transplant. Ọkàn mi balẹ̀ pé lágbára Ọlọ́run. Ga wọn máa yá. Should be okay. I'm all okay. Àmín. Thank you. So, let's bounce. Àjọlọ. Mọ́mí mọ́mí. Ṣé wàá okay? Kò tiẹ̀ ní kí n okay? It's written all over you. Well, I àwa bíbà lálẹ́ àná. Bọ̀ ṣe ni dókítà kọjá lẹ̀ wọ́n jẹ́ ká wọlé o. When they need a rest. we àwọn ò tí ì rí yín happy mood tẹ wà lánàá yẹn rí. Wọ́n ní excitement yẹn ti pọ̀ jù. Wípé in fact anxiety yẹn who are dangerous to your health. I want need láti pa fóònù yín make sure pé sùn but trust me ká tó lọ àwọn àkọ́kọ́ lọ sneak àlọ́ yọjú wò yìí díẹ̀ lójú lójú window àrípọ̀ ẹ̀ sùn peacefully látó lọlé. anyways um, this is Omobolaji Akinlabi and this is my mom. No. How are you? Fine. Olúwa ò mà ṣe. Thank God. Olúwa ò ṣe tó jẹ́ kójú tì mí lórí ìrètí kan ṣoṣo tí mo ní adùn ọlá yes mommy àbí mò ń lálàá ni. Àlàkẹ́ it's for real. Beautiful. Thank you. Bọ́lájí, dádì àti mọ́mì ńkọ́? Wọ́n wà mà o ṣe gan ni fún ìfẹ́ tó ní sí ọmọ mi torí ìfẹ́ òtítọ́ nìkan òun ló lè ṣe yìí thanks for not giving up torí mo mọ ọmọ tí mo bí o kú àjàyè o kú àdúrótì Adùnọlá yes mommy mú ọwọ́ ẹ wá. Bọ́lájí, ìwọ náà mú ọwọ́ Do you really love my daughter? Uh, um, no, no, no, mommy. My experience will be different. Yes, ma'am. My girl's grace. Eh, bọ́kùnrin àbíró. Ah, mommy, I need to. Eh, ẹ máa ṣe gbogbo prayers yìí lọ́jọ́ nǹkan ayọ̀ yín don't be too much in a haste ẹ ní sùúrù. yes ma. èní lọ́jọ́ ayọ̀ mi ọkùnrin àbíró. àmín. obìnrin àbíyè. àmín. ẹ bára yín kalẹ̀. àmín. ìgbà tẹ bá ṣe tán láti jó onílù ò ní gbélù lọ. àmín. àmín. àmín. à ń ṣàmì. mọ́mí. doctor. Sorry, uh, uh, I'm sí i. it seems ìlàjọ ń sọ̀rọ̀ probably more tired or something. okay just let me examine her. mọ́mí. mọ́mí. owó ṣàmì bó ṣe ń bẹ̀rẹ̀ ní ìsinsìnyí. ó ní bẹ̀rẹ̀ ní ìsinsìnyí. doctor. Ọmọ Bọ́lájí. Mọ́mí ń ṣàbẹ̀sí. to me, doctor. Doctor, talk to me. Doctor, talk to us. Talk to us, doctor. Mommy. Doctor, Mommy. Mommy, check my mom. Fájọ tí màá mi sọ wípé Ọlọ́run ọba ò kì í ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ sílẹ̀ Olúwa ò ṣe o.